bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde. kú dédé àsìkò yìí ní gbogbo tẹ bá ti láǹfààní láti máa wà á láti máa gbọ́ wa níkànnì amóhùnmáwòrán BGI TV bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n àtúndé o gẹ́gẹ́ bí ìṣe wa ọ̀rọ̀ tó ń lọ lẹ́tọ̀ ètò ni ọ̀rọ̀ tó ń lọ hmm, mẹ́wàá ń ṣẹlẹ̀ lábẹ́ ọ̀run o ẹ súnmọ́ bí ẹ sọ fún ẹni tí ò ti mọ̀ wípé nǹkan míì ó mà tútù balẹ̀ gùdẹ tàbá ń nípa àwọn ọ̀rọ̀ kàbìtìkàbìtì ọdún 2020 kí la wà yìí a wà lọ́dún 2023 ǹjẹ́ jẹ́ mọ̀ wípé àwọn ọ̀rọ̀ ló ti ń jáde lọ́tún lọ́sì nípa ti ohun tó fẹ́ ṣẹlẹ̀ lọ́dún 2024 ẹ̀ ń bi mí léèrè pé níbo lèmi ti gbọ́ ta ló jíṣẹ́ yìí fún mi ẹ wá nǹkan fìdílé tàbí kẹ fìdílé nǹkan kẹ wá gbọ́ pẹ̀rẹ́pẹ̀rẹ́ ọ̀rọ̀ lẹ́nu <laughs> bá ṣe ṣe bẹ́ẹ̀ bá ṣe pẹ̀lú ẹ̀pọ̀ lénìí láti mú wá sí etí ìgbọ̀nyín ǹjẹ́ jẹ́mọ̀ wípé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 ọ̀rọ̀ kì í tóbi títí títí ká fi ọ̀bẹ bò ó ìlú òsì kì í tóbi títí ká pa kí ni ká pọ̀ ọ̀rọ̀ má kà á ọ̀rọ̀ tí mo tún gbé wá fún yín lénìí lórí ètò ọ̀rọ̀ tó ń lọ ọ̀rọ̀ tó ń lọ ní o a gbọ́dọ̀ kó dànù yorùbá bọ̀ wọ́n ní àbálá máa ń kó dànù àkínkálábà dànù àwọn ẹlẹ́sìn ìgbàgbọ́ á máa sọ wípé ègbé ni fẹ́ni tá a fi rán tí kò jẹ ẹni tá a tún wá fi rán kọ́ tí ò tún wá jẹ ègbé ni fírúfẹ́ níbẹ̀ èyí ló jẹ́ kémi náà tún mójú mi ba nǹkan tí mo ti ní pé <laughs> etí tèmi nìkan kọ́ ló máa gbọ́ o ojú tèmi nìkan kọ́ ló máa rí lórí ọ̀rọ̀ tí mo fẹ́ mú wá sí ojú àmóhùnmáwòrán yìí ṣùgbọ́n ká tó ṣe bẹ́ẹ̀ ká tó túṣu désàlẹ̀ kòkò ìjẹ́ ẹjẹ́ mọ̀ wípé ẹnìkan tó dàbí àgbà ìránṣẹ́ òjíṣẹ́ ọlọ́run ó mà sọ̀rọ̀ ó ní àwọn nǹkan ńláńlá gbòógì á ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè àgbáyé ó ṣeé ṣe kó mẹ́nuba tó orílẹ̀‐èdè nàìjíríà nínú bí mo ṣe rí orílẹ̀‐èdè nàìjíríà náà wà lára àwọn nǹkan tí wọ́n mẹ́nuba bákan náà wọ́n wá bẹ̀rẹ̀ sí yànnàná wọn lẹ́yọ kọ̀ọ̀kan lẹ́yọ kọ̀ọ̀kan lẹ́yọ kọ̀ọ̀kan dáadáa ẹ jẹ́ kèmi ti bí bẹ̀rẹ̀ fún yín gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tèmi gbọ́ láti ẹnu bàbá yìí wípé àwọn kan báyìí àwọn kan báyìí ló máa ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè àgbáyé lọ́dún 2024 ìjẹ́ jẹ́ mọ̀ wípé àmà ti wọnú ọdún 2024 tí àwọn kan wọ̀nyí ti bẹ̀rẹ̀ sí ní jáde bí àsọtẹ́lẹ̀ nǹkan àkọ́kọ́ tí bàbá yìí kọ́kọ́ mẹ́nubà <laughs> ó ní ìjẹ́ jẹ́ mọ̀ wípé àwọn kan tó ti fi ìgbà kan rí jẹ́ olórí olórí orílẹ̀-èdè àwọn méjì tó ti wà tó ti ṣe tí wọ́n ti di ipò yẹn mú sẹ́yìn àtẹni tó wà ń bẹ̀ lórí ipò tá a wà yìí ó ṣeé ṣe kí wọ́n ṣe bẹ́ẹ̀ kí nǹkan ṣẹlẹ̀ sí wọn o kí ló fẹ́ ṣẹlẹ̀ sí wọn ẹ farabalẹ̀ ẹ máa gbọ́. bákan náà lórí ọ̀rọ̀ yìí bàbá yìí tún tẹnubọ ọ̀rọ̀ ó sọ àsọtẹ́lẹ̀ ńlá ẹ̀yin gómìnà ẹ súnmọ́ bí o ẹ̀yin ìyàwó gómìnà ẹ súnmọ́ bí o kékulé kó gbọ́ kó sọ fún toko lórí ọ̀rọ̀ tó wà lẹ́yìn ọ̀rọ̀ yìí lágbára ó pọ̀ wọ́n ní ìjẹ́jẹ́ mọ̀ wípé àlè gómìnà kan mímọ́ mímọ́ ni gómìnà ti ń ṣe o ṣùgbọ́n gẹ́gẹ́ bí mo ti ṣe fetí tèmi náà gbọ́ dáadáa àlè gómìnà kan lọ́tí ló ń ṣe àwọn àṣeparí iṣẹ́ kan àṣeparí iṣẹ́ tí wọ́n fẹ́ lọ ṣe yìí ó ṣeéṣe kó gba ẹ̀mí lẹ́nu ìyàwó gómìnà kan o ẹ̀rí pọ̀lọ̀ yìí lágbára gbogbo eléyìí á ṣẹlẹ̀ ní kíni ọdún 2024 kò wá tọ́ síbẹ̀ o bàbá yìí ti tẹnu bọ̀rọ̀ bàbá yìí fi yé wa wípé ó kù ó kù ó kù bọ́ àyè nìbọn ró lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ohun tó máa ṣẹlẹ̀ lọ́dún 2024 ah ẹ dira o bàbá yìí tún mẹ́nu bà ọ̀rọ̀ wípé ǹjẹ́ jẹ́ mọ̀ wípé ẹni tí ń ṣe alága fún àjọ tó rí sí ọ̀rọ̀ ètò ìdìbò lórílẹ̀‐èdè nàìjíríà lásìkò yìí hmm ipò òun rí bàbá yìí ọlọ́run gbé ga wọ́n gbé sí orí àga kan tó ga ó wá bẹ̀rẹ̀ sí ní sunkún ó ń wọ omi lójú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ àwọn wá sọ ń gbé àẹ́là lọ́rọ́ kí ni eléyìí irú àdìtú wo léléyìí ẹ bá wa túmọ̀ ẹ̀ fún wa nígbà tí bàbá sọ̀rọ̀ ó ní ọlọ́run fẹ́ fi irúfẹ́ ẹni yìí ó fẹ́ fi ṣe ẹ̀sìn irú ẹ̀sìn wo ni ẹ máa gbọ́ ọ kò wá tán síbẹ̀ o hmm, mò ń yọ yín lẹ́yọ kọ̀ọ̀kan ibi tá a lọ ò jìnnà ṣùgbọ́n ibi tá a yà lórí ètò yìí ọ̀rọ̀ tó ń lọ ló ṣe bẹ́ẹ̀ ló fẹ́ ṣe bẹ́ẹ̀ ló fẹ́ yà lára ọ̀tọ̀ díẹ̀ ó pọ̀ ṣùgbọ́n jẹ́ kí n máa ṣe kí ni kí n máa mú wá fún yín lọ́lọ́kan òjọ̀kan lọ́lọ́kan òjọ̀kan yorùbá bò wọ́n ní tí igi bá rélugi torí èlà kọ̀ọ̀kan gbé ló jẹ́ kí n máa mú wá fún yín lẹ́yọ kọ̀ọ̀kan. wọ́n tún wá sọ ọ́ di mímọ̀ wípé hmm, gómìnà kan ní apá gúúsù ìwọ̀ oòrùn lórílẹ̀‐èdè nàìjíríà hmm. àwọn rí níwájú government house ẹnìkan bọ́ aṣọ ó bọ́ aṣọ ogun àbí aṣọ wọ́n ṣàmẹ́nuba irúfẹ́ aṣọ tó wọ̀ ẹ̀ máa gbọ́ wọ́n ní ó bọ́ aṣọ kan àwọn rí gómìnà yẹn ó sá jáde láti inú iléeṣẹ́ rẹ̀ yẹn government house ó sá jáde wọ́n ní àlọ́ ẹ̀ làwọn rí o àwọn ọ̀rábọ̀ ẹ̀ gómìnà wo ni wọ́n sọ hey hmm, gómìnà tèmi mọ̀ ni o tẹ́yìn náà mọ̀ ni o ẹ̀ ń gbọ́ lé nìí ìjẹ́ ẹjẹ́ mọ̀ wípé gbogbo alámọ̀ wípé à ń ṣe ìpalẹ̀mọ́ ìpalẹ̀mọ́ ìpalẹ̀mọ́ ètò ìdìbò kan tó fẹ́ wáyé ní ìpínlẹ̀ kan lórílẹ̀‐èdè nàìjíríà ìpínlẹ̀ wo ni ìpínlẹ̀ kogi ni bàbá yìí tún mẹ́nuba ọ̀rọ̀ àwọn lára ọ̀kan lára àwọn tó ń díje dupò níbi ètò yìí wọ́n ní àwọn rí wípé wọ́n ṣe kí ni wọ́n da gàrí àti yẹ̀pẹ̀ wọ́n dà pọ̀ wọ́n dà sínú omi fún ó wá bẹ̀rẹ̀ sí ní ó sọ pé ó yá kó máa mú òun náà ó wá bẹ̀rẹ̀ sí mú ó ní bó ṣe wá mú yìí bó ṣe wá mú yìí ó ní hmm, ó ní ìtumọ̀ o ó ní bó ṣe kọ́kọ́ bẹ̀rẹ̀ ìṣèjọba rẹ̀ akọ́ akọ́ dàbí pé ó ń tẹ àwọn èèyàn lọ́rùn ṣùgbọ́n ní parí parí ọlọ́run jẹ́ ká rí ìrora o èmi sọ eléyìí fún yín o wọ́n ní kókókó báyìí làárọ̀ fàájì tí o ohun tó fẹ́ ṣẹlẹ̀ lọ́dún 2024 kàyéfì ńlá ni bàbá yìí ò tún wá dákẹ́ o wọ́n tún tẹ ẹsẹ̀ wọ́n tún ṣe kí ni wọ́n tún tẹnu bọ ọ̀rọ̀ dáadáa torí pé ohun tí àgbà rí lórí ìjókòó tọmọdé bá gbé àpótí tó fi tisẹ̀ tó lọ wò ó ṣeéṣe kó má rí o alágbẹ̀dẹ bàbá yìí tó dẹ̀ lórí lójú kan tó fi mẹ́nubà ọ̀rọ̀ yìí tó fi mẹ́nubà ọ̀rọ̀ yìí ó ní o ti gómìnà tí mo sọ fún yín pé wọ́n rí pé ó sá nínú government house tí àwọn ò rí ìpadàbọ̀ rẹ̀ wọ́n ní káwọn èèyàn lọ kún fàdúrà o wọ́n ní kọ́ lọ kún fàdúrà gidigidi gan o tẹ̀síwájú hmm. ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé alákòóso tí ń ṣe alákòóso fún olúùlú lẹ̀ wa lórílẹ̀‐èdè nàìjíríà yẹn ìlú àbújá wọ́n ní wọ́n rí òun náà o lórí àga kan tó ń gbé ga tó ń gbéga tó ń gbéga tó ń gbéga tó ń gbéga ṣàdédé lójijì làgá náà bá ṣe bẹ́ẹ̀ wí bó ṣe nọlẹ̀ báyìí kí ló ṣẹlẹ̀ sí ẹ gbọ́. Hmm ẹ gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ sí alákòóso fún olúlu ilẹ̀ wa ẹ máa gbọ́ kò tún wá tán síbẹ̀ o wọ́n tún wá tẹ̀sọ̀ wájú jẹ́jẹ́ mọ́ arákùnrin kan tó máa ń ṣe ìrànlọ́wọ́ fún àwọn ènìyàn tó kù díẹ̀ káàtó fún tí gbogbo èèyàn mọ̀ sí Àgbàlá Gabriel ọ̀rọ̀ kan bàbá yìí náà o látẹnu bàbá tó ń sọ̀rọ̀ yìí tó dàbí pé àwọn èèyàn ò fẹ́ kọbi ara sí ọ̀rọ̀ tí bàbá yìí sọ. So bàbá yìí mẹ́nu bá wípé ǹjẹ́ jẹ́ mọ̀ pé àgbàlá Gabriel yìí àwọn èèyàn á jáde àwọn rí pé ó pín sí méjì ó pín sí mẹ́ta ó tún wá padà di méjì àwọn wá wò pé irú kí leléyìí ẹnìkan pín sí mẹ́ta ó pín sí méjì kí ló ṣẹlẹ̀ gangan lórí ọ̀rọ̀ àgbàlá Gabriel bàbá yìí wá sọ ọ́ ó ní ẹni tó gbọ́ àlọ́ dandan gbọ́dọ̀ gbọ́ àbọ̀ nígbà Àgbàlá Gabriel yìí irúfẹ́ àwọn èèyàn bíi Àgbàlá Gabriel wọ́n á jáde káàkiri lórílẹ̀‐èdè àgbáyé ṣùgbọ́n wọ́n máa tan àwọn èèyàn lórúkọ wípé lórúkọ pé àwọn ń ṣe irúfẹ́ nǹkan tí Àgbàlá Gabriel lè ṣe bàbá yìí tún wá sọ ohun tó máa ṣe kí ni tó máa gbẹ̀yìn gbogbo àwọn kan wọ̀nyí ó sọ ọ́ ẹ máa gbọ́ ọ́ èmi kàn yànnànú ẹ̀ fún yín mò ń yànnànú ẹ̀ fún yín kẹ́ ẹ lè ṣe kí ni kẹ́ ẹ lè máa ṣe ìpalẹ̀mọ́ ọkàn yín lórí ohun tẹ́ fẹ́ gbọ́ yìí lórí ohun tẹ́ fẹ́ wò yìí ṣe rántí pé ìníkọ́lá ti ń gbọ́ àwọn àsọtẹ́lẹ̀ àwọn èyí tí wọ́n sọ ó sì fi apá kan ṣe lórílẹ̀‐èdè nàìjíríà àti lórílẹ̀‐èdè àgbáyé káàkiri ó dẹ̀ ń bọ̀ ń bọ̀ ń bọ̀ ń bọ̀ ń bọ̀ àwọn là o kó tó wá dé tán ni la tún ní ṣe kí ni la tún fi ní ká tètè mú eléyìí wá sí etí ìgbọ̀nyín bẹ́ẹ̀ bàbá yìí tún tẹnubọ ọ̀rọ̀ sí iwájú gbogbo ẹ̀yin tẹ́ ń lo ilé ìfowópamọ́ ọ̀rọ̀ kan yìí o owó ẹ mélòó ló wà nílé ìfowópamọ́ ẹlòmíì gbogbo owó ayé ẹ̀ tó ti fi ọjọ́ àárọ̀ ọjọ́ ọ̀sán àti ọjọ́ alẹ́ kójọ ló ti dà sílé ìfowópamọ́ kí ni bàbá yìí wá sọ lórí àwọn owó tó wà nílé ìfowópamọ́ wọ́n ní iléeṣẹ́ ilé ìfowópamọ́ kan máa balẹ̀ gùdẹ̀ wọ́n dé wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n pọ́n àwọn èèyàn ní ìdíyelé discount lóríṣiríṣi tó jẹ́ pé àwọn èèyàn á máa ṣe kí ni wọ́n á kọ àwọn ilé ìfowópamọ́ tí wọ́n ń lò tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí rọgbà yín wọn ká wípé ẹ̀yin lọ́kàn ẹ jẹ́ ká wá ṣe kí ni ká wá bá yín dòwò pọ̀ bàbá yìí ní pé àwọn wá rí ìyẹn ẹ̀rọ tún powó tó jẹ́ ti àwọn iléeṣẹ́ yìí tí wọ́n dé lójijì àwọn rí ẹ̀rọ tún powó fún wọn yẹn ATM àwọn orí e, ẹ̀rọ yìí ó bẹ̀rẹ̀ sí í ṣe bẹ́ẹ̀ ó ń lọ ó ń lọ ó ń lọ ó ń lọ sókè ó ń lọ sókè ló bá pòórá kí ni ìtumọ̀ ẹ máa gbọ́ ó kúkú sọ ó kúkú sọ ìtumọ̀ gbogbo àwọn kan wọ̀nyí eléyìí lèmi fi ń sọ fún yín pé bóyá ń ka èmi náà lára sí ni mo ṣe ń mẹ́nu bá fún yín ẹ mọ̀ wípé mi ò yànnàná mi ò dárúkọ àwọn èèyàn kan mi ò dárúkọ ṣùgbọ́n ẹ jẹ́ ká gbọ́ láti ẹnu bàbá yìí gan fúnra lára rẹ̀ torí pé ẹnu ọlọ́fà láti ń gbọ́ mo tá o ó pọ̀ o mo kàn yànnà ó pọ̀ gan-an kò sẹ́ni tó mọ̀ ọ́ lọ bí ọmọ lọ o Láọ̀mí ni bàtà ń ké lótùfẹ́ ẹ gbọ́ tí bàbá yìí sọ ohun tó máa ṣẹlẹ̀ lọ́dún twenty twenty four ah ó lágbára pọ̀ ẹ gbọ́ àwọn tí olúwa rán mi sí gbogbo àwọn àyànfẹ́ against twenty twenty four láàárín august 27 seven sí september nine iṣẹ́ ìránṣẹ́ inú àdúrà mi mo fẹ́ jẹ́ fún àwọn ọmọ ọlọ́run once wọ́n bẹ àwọn ọmọ ọlọ́run àtàyànfẹ́ kí wọ́n jẹ́ kí mẹ́sẹ̀gì yìí kó dé ọ̀dọ̀ gbogbo ọmọ ilẹ̀ yorùbá àti kárí ayé kí ni ìdí èkíní bíbélì wípé ẹnikẹ́ni tí ó bá bomi ọgbà ọlọ́gbà olúwa yóò bomi rin ọgbà tiẹ̀ gbogbo ẹ̀yin tí ẹ ní ìrankan àbí méjì láti sọ fún ayé ìrìnàjò ní parẹ́ máa yín lára. Ìdí èkejì tí wàá fi bá mi pín mẹ́sẹ̀gì yìí ni wípé Bíbélì wípé fún ẹ̀yin tá a ti gbàlà ẹ dìde fún ìgbàlà àwọn ẹlòmíì. Bóyá mẹ́sẹ̀gì yìí lè ṣe iṣẹ́ ìgbàlà fún àwọn kan so ẹ bá mi pín. Bí mi ò tiẹ̀ ra káàdì àbí fún wa lówó ẹ bá mi pín bí n bá wá jẹ́ ikọ̀ àti ìríjú ọ̀gá ògo tí mo sì jẹ́ wòlíì ọlọ́run alààyè bí ẹ ti ń pín mẹ́sẹ̀ẹ̀jì ìran tí ẹ ní láyé olùrànlọ́wọ́ yóò máa náwó ga olóore yóò náwó ga àánú yóò sì máa ṣiṣẹ́ inú ìran náà ní orúkọ Jésù Kristi olúwa wa and together we shall make heaven. A ó dẹ̀ rí Kristi ká Thank you. Number one kí n tó sọ ní ti twenty twenty four tó ló wá fi hàn mí àti fún ilẹ̀ Yorùbá àti fún àwọn ọmọ Ọlọ́run Nàìjíríà. Ẹ gbọ́ ẹ̀mí méje Tí ènìyàn ò bá ṣẹ́gun ẹ̀ tí ò ní dọ́run seven spirit you must overcome before you can inherit eternity ẹ̀mí méje tá a gbẹ́dọ̀ ṣẹ́gun ẹ̀ ká tó lè dé ìjọba ọ̀run nọ́mbà one ẹ̀mí ayé ṣerú ẹ̀ ẹ̀mí ayé ṣerú ẹ̀ nọmba two ẹ̀mí kí lójú òrírí nọmba tírì ẹ̀mí sẹ́mi ni màá kọ́kọ́ ṣe ni hmm. nọmba five ẹ̀mí ta ló dé ọ̀run padà rí nọmba six ẹ̀mí ayé la kọ́kọ́ ń ṣe ká tó sọ̀run nọmba seven. ẹ̀mí ọ̀run yà bọ̀ kì í sọ̀rọ̀ ẹnìkan bí ènìyàn bá ẹ̀mí méje yìí hmm, bí ènìyàn bá ṣẹ́gun ẹ̀ nínú ayé ó dára kí ó má kúkú lọ church ó dára kí ó kúkú kú ọ̀ọ́kẹ̀ kó ronú padà. thank you ẹ̀yin ọmọ ọlọ́run nítorí ẹ̀mí méje àti àwọn àsọtẹ́lẹ̀ ẹ bá mi pín mẹ́sẹ̀gì yìí o mo bẹ̀ yín ni o thank you ẹ gbọ́ àwọn ohun tí olúwa mú mi rí nípa ìrìnàjò twenty twenty four àti mi fún ara mi àti ìdí tí mo fi ní ìlò àdúrà yín lákòókò yìí one mo rí òyìnbó òyìnbó yẹn ó jókòó lórí aga tí wọ́n tẹ́ sílẹ̀ ó jókòó lórí aga tí ó wà ní fíìdì ńlá mo rí òjò wá ṣe wutuwutu níwájú òyìnbó yẹn irun òyìnbó yẹn fi fún kanlẹ̀ òjò ń ṣe wutuwutu níwájú òyìnbó yẹn ní apá òsì òyìnbó yẹn mo rí ìgbín lé ìgbín tó máa ń rìn ìgbín lápá òsì ní apá ọ̀tún òyìnbó yẹn mo rí àwọn ohun ìjà ogun bíi masigan kankan ìbọn ní ẹ̀yìn òyìnbó yẹn mo rí àwọn tọ́ọ̀ tí wọ́n pọ̀ pẹ̀lú igi pẹ̀lú ariwo títí tí la ẹ̀yìn ẹ̀ wọn lọ mo wá béèrè olúwa kí ni ìtumọ̀ ohun tí mo rí ní iwájú òyìnbó yẹn wọ́n wá kọ twenty ah olúwa kí ni ìtumọ̀ ohun tí mo rí yìí o nínú ìrìnàjò àìwẹ̀ àti ìhámọ́ mi ọba àwọn bá sọ pé àmì twenty ni mo rí o òjò tí mori rí tó ṣe wutuwutu yẹn ní nàìjíríà nǹkan fẹ́ ṣẹ́nu rẹ wẹ̀rẹ̀wẹ̀rẹ̀ ìjọba fẹ́ fi àwọn ọ̀kan deceive àwọn èèyàn wọ́n rò pó dáa nǹkan yẹn afẹ́sẹ̀ lórí afẹ́ kọ́kọ́ tútù òòrùn àwa gbà òòrùn tí mo rí yẹn àwa jẹ́ ìmira pé káwọn ọmọ ọlọ́run wọ́n sọ àsọtẹ́lẹ̀ káwọn àyànfẹ́ kí gbogbo ọ lè jọ gbàdúrà kí ọlọ́run kó jọ kó ṣàánú wa nàìjíríà o ìgbín tí mo rí ní apá òsì ọba àwọn bá sọ pé nǹkan máa wọ́ àṣeyọrí máa fẹ́ nira fáwọn èèyàn àwọn ọmọ ọlọ́run kí a tètè bẹ̀rẹ̀ àdúrà ní ìsinyìí ní ti ohun bọ́sígọ̀t olúwa ní ogun wà nínú ìrìnàjò ọdún yẹn kárí ayé mi ò mọ ibi tó ti fẹ́ ṣẹlẹ̀ mi ò mọ kọ́ńtì wọn yàn pé bọ́ nínú gbogbo àgbáyé àbí oríwẹ̀ pé ogun wà nínú ọdún yẹn kí gbogbo wa jọ tì mọ̀ kí a gbàdúrà pé àwọn tí mo rí lẹ́yìn tó wọ aṣọ tọ́ọ̀gì kàkà pé protest máa pọ̀ ní ọdún 2024 àwọn èèyàn máa protest kì í ṣe ní nàìjíríà nìkan níjọba ìjọba lórílẹ̀‐èdè kankan àwọn èèyàn ń dìde fún protest tó dẹ̀ máa mú wàhálà dání olúwa àwọn ọmọ ogun ní kí n sọ fún àwọn ọmọ ọlọ́run ẹ bá ń pín mẹ́sẹ̀ẹ̀jì sí wa àwọn àyànfẹ́ kan gbàdúrà olúwa ìgbà tó wá fi nǹkan yìí hàn mí kí ni yóò wá jẹ́ ọ̀nà àbáyọ ó lè sọ̀rọ̀ kó má sí ọ̀nà àbáyọ olúwa wí fún mi o pé ọ̀nà àbáyọ ni pé káwọn èèyàn ronú pàdà kí àwọn ọmọ ọlọ́run gbogbo ní àgbáyé ní gbogbo on the first second third ní on the first Uh, please olúwa àwọn ọmọ ọlọ́run sọ pé ní ọ̀ǹdí fẹ́ káwọn ọmọ ọlọ́run ó máa béèrè fún àánú ní ọ̀ǹdí twelve káwọn ọmọ ọlọ́run ó máa béèrè fún àánú pé ọ̀ǹdí fẹ́ẹ̀sì túmọ̀ sí oṣù ìkíní títí dé oṣù kejìlá bí àwọn ọmọ ọlọ́run bá lè máa fi every first every fourth and twelve kàmbọ ọdún yẹn máa jẹ́ ọdún òun ọlọ́run pé òun ti ṣàdìtún lọ́dún twenty twenty ṣùgbọ́n twenty twenty four yóò jẹ́ ọdún òun ọlọ́run ẹ̀yin ọmọ ọlọ́run ẹ máa pín mẹ́sẹ̀gì sí youtube facebook instagram tiktok káàkiri káwọ ọmọ ọlọ́run ká lè gbàdúrà that is number one number two ààrẹ àná kan. àti ààrẹ ààrẹ àná bíi méjì ex-president méjì àti ààrẹ kan lórí ipò ní 2022 yóò kú lágbàáyé mọ tí abára àánú gbà lè yé dànù tó bá dẹ̀ wá mo rí àjálù ńlá kan níwájú ọ̀kan nínú ìjọ ńlá kan ní nàìjíríà o àjálù ńlá ọ̀fọ̀ ńlá kan ṣubú lé ìjọ kan ní ọdún 2024 àjálù ńlá le o ìjọ yẹn ṣọ̀fọ̀ mo tún bẹ̀ wá o èmi ò gbàdúrà kí ìran búburú ṣẹ o ṣùgbọ́n ká gbàdúrà ègé ṣẹ ìjọ kan ìjọ ńlá kan àjálù ńlá máa fẹ́ jálù lọ́dún 2024 kí gbogbo ọmọ ọlọ́run kájọ gbàdúrà o. nọ́mbà four mo rí adìyẹ tòlótòló bóyá tọ́kì là ń pé o lóyìnbó adìyẹ tòlótòló ńlá tí ìjú tú gbogbo èyẹ dànù lára rẹ̀ àwọn ọmọ tó yí ká ìjì yẹn lé gbogbo àwọn ọmọ ẹ̀ dànù kò sọ àyíká ẹ̀ kò sí ìwà ìwú tòlótòló lára wọn olúwa mo wá béèrè kí ni ìtumọ̀ ohun tí mo rí olúwa àwọn ọmọ ogun sọ pé ẹgbẹ́ apc ni o mo rí adìẹ kan kọ apc sí tòlótòló wípé wàhálà kan máa dìde lẹ́gbẹ́ apc èyí tẹ́ rí ní pdp díẹ̀ ni o ẹ máa dìde àwọn èèyàn máa fi ẹgbẹ́ yẹn lẹ̀ yóò fọ́ lọ́jọ́ ọ̀la tá bá sì ní rere tá fẹ́ ṣe ká yí padà torí ohun tó wà níwájú wọn lọ́jọ́ ọ̀la wàhálà ńlá kìí máa dìde ẹ lọ kọ́lẹ̀ o nọ́mbà five mo rí atm machine tó sá kúrò lójú ọ̀run lójijì tó sì pòórá ní ojú ọ̀run atm machine tá fi gbóhùn ó sá wọjú ọ̀run lọ ó pòórá tí ọ̀pọ̀ yóò mo wá béèrè olúwa kí ni ìtumọ̀ àtòun tí mo rí yìí ọba àwọn bá sọ pé báǹkì kan yóò jáde ní orílẹ̀ yóò dẹ̀ ti wà bẹ̀ tì náà mi ò mà àwọn èèyàn yóò rọ owó sí i báǹkì yẹn máa wà íńtírẹ́sì fáwọn èèyàn wọ́n á dáwó sí dáwó sí ní òjijì báǹkì yẹn àbámọ̀ àti àdánù ni yóò kó bá gbogbo àwọn tó bá kówó sí olúwa ní kẹ́ o wọ́n gbé ìmọ̀ yẹn bọ̀ nínú òkùnkùn ẹ̀yin ọmọ ọlọ́run olúwa yóò wà pẹ̀lú wa. nọ́mbà six ẹ kọ sílẹ̀ mo rí ọ̀gá INEC ní orí òrùlé ilé ẹjọ́ tó ga nàìjíríà mo dẹ̀rí pẹ̀lú ìhòòhò àtomijé olúwa àwọn ọmọ ogun wípé tí ò bá gbàdúrà dáadáa abama àti ẹlẹ́yà ló wà níwájú ẹ̀ lọ́jọ́ ọ̀la kó lọ gbàdúrà bó tiẹ̀ gbàdúrà ẹni ò mọ nǹkan tí ò ní jẹ́ kó ṣẹlẹ̀ ṣùgbọ́n kò sí ní tí àánú ọlọ́run lè ṣe ò mọ tí ò ní ó ṣẹlẹ̀ organic nàìjíríà tó wà ní o tó ń ṣe tó ṣe ìbò tó kọjá yìí olúwa so kẹ́ ẹ lọ kọ́ ẹ lẹ̀ olúwa ní ẹ̀sìn ìkẹyìn lòún fẹ́ fi ṣe nínú ìjọba ẹ lọ wò ó ó máa padà láti máa sọ kátàkátà lọ wò ó tí mo rí nìyẹn ẹgbẹ́ eléyìí mo rí àgbò fífún o àgbò fífún kan ní iwájú government house Ṣèyí Mákindé ní Ọ̀yọ́ mo sì rí àgbò dídún àwọn méjèèjì kọjú síra wọn àgbò funfun àgbò dídún wọn kọjú síra níwájú government house Ṣèyí Mákindé o gómìnà Ọ̀yọ́ olúwa kí ni àgbò àgbò dídún yẹn ó kan funfun pa ẹ̀rù ń bà mí o olúwa kí ni àṣírí ohun tẹ́ mú mi rí ọba àwọn bá sọ fún mi o wípé nínú iṣẹ́ rere gómìnà tí wọ́n ti ń ṣe ní ọ̀yọ́ ṣèyí mákindé máa jẹ́ orí ó máa break record ṣùgbọ́n ní òpin ìgbà tí yóò bá parí ẹ̀ tọ́lọ́run bá ní yóò parí ẹ̀ rí o olúwa ní búburú tí yóò ṣe pé búburú tí yóò ṣe yóò bá rere rẹ̀ gbogbo tó ti ṣe jẹ́ ẹ lọ kọ́ ilé o ọmọdé rí nínú àgbò yẹn mo rí àwọn èèyàn jáde lára àgbò yẹn tí wọ́n ń gbé ìfọ́mọ̀ àwòrán rẹ̀ bó ṣe ṣubú rẹ̀ tí wọ́n bẹ̀rẹ̀ sí dáná sí géètì àti wọ ìlú kankan tí géètì yẹn á máa jó wọ ìlú lọ olúwa ní kìsì mákindé tó parí ìjọba ọ̀pọ̀lọpọ̀ ìlú ní Ọ̀yọ́ state kò ní lálàáfíà ó máa da gbogbo ọ̀pọ̀lọpọ̀ ìlú rú àwọn ọmọ ọlọ́run ní ọ̀yọ́ ṣe tí gbogbo wa bá gbàdúrà fún pé kọlọ́run ó fà á olúwa dẹ̀ sọ fún mi pé kò ní jọ̀hún àwọn ìmọ̀ràn tí yóò máa gbà yóò máa fọ́fìtì ìjọba yẹn ẹ lọ kọ́ ilẹ̀ o ẹ lọ kọ́ ilẹ̀ o kẹ̀dẹ̀ gbàdúrà gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run ṣe mọ̀ pé christianity ni èèyàn gbogbo wa ni ẹ lọ gbàdúrà o ewu wà nù ìjọba yẹn ìjọba yẹn kí ó tó parí ẹ̀ wàhálà wà ń bẹ ẹ lọ ẹ ṣùgbọ́n ẹ̀yàn àyànfẹ́ ẹ já gbàdúrà fún o ẹ já gbàdúrà fún o kí rere kí búburú má ṣẹ́gun rere rẹ̀ tó bá fẹ́ kó gbọ́ tí ò bá dẹ̀ gbọ́ all is well ọba àwọn bá sọ fún mi pé mi ò rí <laughs> ọba àwọn bá sọ fún mi pé kí n lọ sí governor office Ogun State mo rí i pé wọ́n tì í kò sí ọ̀nà àbáwọlé kí ló ṣẹlẹ̀ mi ò dẹ̀ rí gómìnà nínú ilé olúwa sọ fún mi pé kí gbogbo èèyàn ní Ogun State ká fi Dàpọ̀ Abíọ́dún sílẹ̀ tí ó bá fẹ́ kó ní kó gba ẹ̀mí Ọlọ́run tí ò bá fẹ́ kó kọ̀ntínú olúwa sọ yìí pé tó bá rí oore ọ̀fẹ́ bòun lòun ni pé ká fi í lẹ̀ pé ká wo ohun tóun fẹ́ ṣe bóyá yóò parí ìjọba ẹ̀ bóyá kò ní parí ẹ̀ olúwa ní ká wò torí mo rí i pé ó jáde kò dẹ̀ tí ì padà wọbẹ̀ àdúrà ni ká gbà fún kí ìjọba yẹn kó má ní wàhálà kó tó parí mi ní kò ní parí òun mi ò dẹ̀ ní yóò parí ṣùgbọ́n ní ìdàdúrà gidigidi gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run mo sọ eléyìí kí gbogbo ọ lè gbàdúrà fáwọn àyànfẹ́ wọ̀nyí bóyá ọlọ́run lè ro àánú má wọn láti kọ̀rẹ́ẹ̀tì wọn kankan ètí mo rí nìyẹn níwájú sí ẹgbọ́ mo rí mọ́tò tí àwọn first bank máa ń lò láyé àtijọ́ bí wọ́n sì ń lò ní ìsìn mọ́tò dídú yẹn bíi Black Maria yẹn mọ́tò àwọn First Bank tá fi ń kó owó ẹ̀kọ́ ìran yìí sílẹ̀ mọ́tò táwọn First Bank fi ń kó owó mo rí i pé ó ṣàwọ̀ ìgbìmọ̀ àwọn èèyàn pọ̀ sí labour ẹ̀kọ́tà wọ́n gbé mi lọ sí labour office ẹ̀kọ́tà làbújá mo rí mọ́tò tá fi ń kó owó yẹn láyé àtijọ́ àwọn first man ó sáwọ họ́ọ̀lù àwọn labour Nigeria labour congress lọ bó ṣe ṣe jókòó wọn túká ó wá kun àwọn olóró lórí wọn ìgbà tí wọ́n ṣí mọ́tò yẹn owó ló kún bẹ́ẹ̀ àwọn tó wà níta mi ò rí wọn mọ́ olúwa kí ni tí mo wá ṣe olúwa sọ wípé àwọn labour máa máa pariwo bọ̀ kò sí labour ní ìsìn o ọba ọba ní labour àwọn ọ̀gá àwọn president wọn wọ́n máa fi òṣèlú àwọn labour powó pé tó bá rí ariwo kankan tí labour ń pa pé òpin ẹ̀ ni mo rí yẹn pé àwọn olórí wọn máa máa fi wọn gbowó wọn ò ní ní kankan táfẹ́ pé kò sí bí àwọn Nigeria Labour Congress àwọn ọmọ wọn àwọn òṣìṣẹ́ tá a bá fẹ́ ká lọ gbàdúrà pé Labour máa fi wọn powó lò pé ká lọ gbàdúrà gidigidi ká lọ gbàdúrà pé wọ́n máa fi wọ́n ṣòṣèlú le pé àwọn ọ̀gá wọn ò ní lè gbà wọ́n á òṣèlú àwọn tó wà ń bẹ̀ pé wọ́n á da ìrìnàjò wọn rú wọ́n á dojú gbogbo wọn dé wọ́n á fowó fáwọn kan lè túmọ̀ mọ́tò olówó tó wọ ọbẹ̀ nìyẹn kẹ́ ẹ lọ gbàdúrà o pé kí n má expect pé àwọn labour tó àwọn ọ̀gá wọn máa gba àwọn òṣìṣẹ́ nínú ìgbèkùn burúkú yìí olúwa àwọn ọmọ ogun ní kẹ́ ẹ gbàdúrà o ẹ̀yin nàìjíríà labour congress. No, another one mo rí àsíá nàìjíríà tó ń fẹ́ káàkiri lójú ọ̀run tó pọ̀ tí wọ́n kọ impeachment impeachment impeachment ìjọba tó ń lọ lọ́wọ́ yìí impeachment máa wà nù ẹ̀ ní ìmọ̀ tó lè ṣẹ́ǹtì ẹ̀ kí impeachment ní ìmọ̀ bóyá impeachment gómìnà bóyá ti deputy bóyá ti gómìnà bóyá ti president bóyá ti senate president mi o mọ bọ̀ tó ló wá sọ fún pé ìjọba wọn tó ń lọ lọ́wọ́ impeachment máa wà èèfì méje èèfì mẹ́ta ẹlọ́kọ́lẹ̀ tẹ́kọ̀ ẹlọ́kọ́lẹ̀ olówó ẹ tún gbọ́ síwájú sí ìjọba mo ti sọ nípa ìjọba Ògùn state ká gbàdúrà <laughs> òpin ìjọba yẹn léwu díẹ̀ eléyìí mo fẹ́ kí ẹ̀yin ọmọ ọlọ́run kẹ́ tún gbọ́ o mo rí aṣọ kan ní ọ́fíìsì wọ́n kọ governor house wọ́n wọ aṣọ yẹn kalẹ̀ bí aṣọ àwọn abìjà ògúndé aṣọ yorùbá tí wọ́n máa ń ṣe oògùn síbi aṣọ agbára yẹn wọ́n wọ kalẹ̀ mo dẹ̀ rí òbèbí nínú ẹ̀ ní àìpẹ́ mo rí pósókè wọ́n kọ ìyàwó gómìnà olúwa sọ pé àlè gómìnà kan ó ti lọ parí iṣẹ́ lórí ìyàwó gómìnà kan ní nàìjíríà pàápàá nílẹ̀ yorùbá kí gbogbo àwọn ọmọ ọlọ́run ká báwọn ìyàwó gómìnà gbàdúrà ohun tó máa jẹ́ kí àlè gómìnà lọ ṣiṣẹ́ ìkà tó dẹ̀ máa pàyàwó gómìnà wọn dárúkọ gómìnà yẹn fún mi o mi ì bí ó ti fẹ́ ṣẹlẹ̀ ṣùgbọ́n tí mo rí nìyẹn ká gbàdúrà lórí àwọn ìyàwó gómìnà tí wọ́n jọ ọmọ ọlọ́run tá à ní nǹkan míì jọ ọlọ́run lọ kí àlè ọkọ wọn má pa wọn dànù kí ìjọba wọn yóò tó parí ẹ tún pé eléyìí o mo rí àwọn ìránṣẹ́ ọlọ́run àti ọba ilẹ̀ nàìjíríà àti yorùbá mo rí gbogbo wọn nínú. No warehouse kan warehouse yẹn gùn ṣùgbọ́n kò ní rúfin òjò wá pa everybody kò sáde lórí ẹlòmíì kò sí àṣà àlùfáà lọ́rùn ẹlòmíì olúwa kí ni mo rí yìí ọba àwọn bá wá sọ fún mi pé láti àkókò lọ ẹ̀sìn àwọn ìránṣẹ́ ọlọ́run àti ọba ní nàìjíríà tí wọ́n ti kúrò ní àyè wọn torí owó torí òṣèlú ni mò ń rí yẹn pé gbogbo ọba ilẹ̀ nàìjíríà ìpínlẹ̀ ilẹ̀ yorùbá àti àwọn ìránṣẹ́ ọlọ́run pé ẹ̀sìn wọn ni mo rí yẹn pé ẹ̀sìn ní yóò ẹ̀sìn tí ó kẹ́yọ ẹ̀sìn ẹ̀ yóò lágbára pé etí mo rí nìyẹn tí wọn ò bá padà sí ibi tọ́lọ́run fi olúkúlùkù wọn sí ẹ lọ kọ sílẹ̀. Si, ẹ̀yin ọmọ ọlọ́run gbogbo ẹ má gbàgbé so àwọn tí mo rí nìyẹn lẹ́ẹ̀kan sí mo rí dínlòmíláyè tí ó dipò gómìnà Kogi mo rí pé nínú ohun tí ọba àwọn bá fi mí rí yẹn mo rí pé dínlòmíláyè ó mu gàárì àti yẹ̀pẹ̀ ó dẹ̀ ń sunkún dá ráìlì gàárì àti yẹ̀pẹ̀ àgbóò ni ó sì ń sunkún olúwa kí ló dé séyà ní jẹni kí ló ṣẹlẹ̀ ọlọ́run sọ fún mi pé nínú ẹ̀lẹ́sàn yìí kí wọ́n má da iyẹ̀pẹ̀ tí mo rí ni pé ká má da ká má da ká má da ẹlẹ́ṣọ̀n rẹ̀ ká gbàdúrà kó gbàdúrà dáadáa ẹlẹ́ṣọ̀n tá a fẹ́ ṣe bí ó bá fẹ́vọ̀ rẹ̀ àánú ọlọ́run ni yóò sọ̀rọ̀ mo rí i pé wọ́n kọ local government mẹ́rin tí wọ́n cancel ó dẹ̀ pẹ́ kí wọ́n tó ànáàṣẹ lẹ́sàn yẹn gbogbo àwọn èèyàn retí ká ànáàṣẹ lẹ́sàn wọn ànáàṣẹ yẹn ẹ̀mí ẹ̀mí dẹ̀ lọ sí ẹ̀lẹ́sàn yẹn olúwa ní káwọn èèyàn gbàdúrà dáadáa títí lómi láàyè bá dẹ̀ bóyá ọlọ́run lè ràn lọ́wọ́ tí ó bá dẹ̀ mọ̀ wípé kẹlẹ́sàn yẹn ó fẹ́ bí ọlọ́run bá fa àánú dá lóhùn kó lọ sí ọ̀dọ̀ ọba méje tí ọjọ́ orí wọn ti kọjá seventy years kó lọ múnú wọn dùn kó dẹ̀ tọ́jú àwọn opó àtàwọn ọmọ aláìní kí wọ́n tó dọjọ́ ẹlẹ́sàn bóyá ọlọ́run lè lo iṣẹ́ wòlíì yẹn láti ràn lọ́wọ́ thank God síwájú sí mo rí Wike ex-governor Rivers State mo rí lórí aga tó ga lójijì mo rí pé aga yẹn fò sókè ó sáà àga yẹn dá sí méjì Wike jáde mọ́lẹ̀ olúwa àwọn ọmọ ogun kí ni mo rí yìí olúwa sọ fún mi pé kó gbàdúrà dáadáa káwọn èèyàn gbàdúrà dáadáa pé ọjọ́ la òṣèlú rẹ̀ ni mo rí yẹn àga ọ̀la òṣèlú rẹ̀ ní nàìjíríà ni mo rí tó bàjẹ́ yẹn pé kẹlọ̀kọ́lẹ̀ ẹ bá mọ̀ ẹ gbàdúrà fún kọ́lọ́run kó ṣàánú síwájú sí mo rí pásítọ̀ àgbàlá Gabriel tó pín sí oríṣiríṣi ọ̀nà ẹnìkan ṣoṣo ó paradà ó pín sí èèyàn méjì mẹ́ta mẹ́rin ah bó o lè pásọ̀ ṣe pín sí èèyàn méjì mẹ́ta mẹ́rin olúwa sọ fún mi ní òjijì mo rí pé ó wá di ọ̀nà méjì olúwa irú àwòrán wo ni mò ń wò yìí ọba àwọn bá sọ fún mi wípé ìtumọ̀ tí mo rí rèé o láìpẹ́ yìí àwọn kan máa dìde fẹ́ máa ṣe bíi pásọ àgbàlá Gabriel pé ìtumọ̀ tí mo rí nìyẹn láti lè máa fi lu àwọn èèyàn ní jìbìtì olúwa ní ká ṣọ́ra káwọn ọmọ Nàìjíríà pé ìtumọ̀ tí mo rí nìyẹn pé àmì kejì mo rí i pé obìnrin kan máa dìde nínú òkùnkùn tí gbogbo ohun tó máa sọ tó máa ṣe máa jẹ́rìí láti ba pásítọ̀ Àgbàlá Gabriel jẹ́ ẹ gbàdúrà fún ẹ̀yin ọmọ Ọlọ́run ẹ kẹta ọba àwọn bá dẹ̀ ní ká ẹ gbàdúrà fún lórí ọ̀rọ̀ accident gbogbo ibi tó bá ń lọ kó ṣọ́ra o síwájú sí i mo bàbá wa ọba olúwo téèyàn lọ ní ojú ọ̀nà agijù kan kò sí adé lórí ẹ̀ bẹ́ẹ̀ ni kò múra bí ọba òjò sì ń pa kò sì sí ẹnì kankan pẹ̀lú rẹ̀ mo béèrè ọba àwọn ọba kí ni kí ló ń ṣẹlẹ̀ olúwa sọ wípé bí ọbọ oníwo ọba gbàdúrà káwọn èèyàn ọmọ ọlọ́run gbàdúrà fún òpin rẹ̀ nínú ìjọba ni mo rí yẹn ohun tó ṣẹlẹ̀ sáwọn ọba ìwúrí orí ẹ̀ ni yóò ti kọ́kọ́ fẹlẹ̀ olúwa ní ká gbàdúrà kóun náà gbàdúrà kẹjẹ orí mẹsẹ bí ẹka ẹ̀yin tá a ti gbàlà ẹ dìde fún ìgbàlà àwọn ẹlòmíì síwájú sí mo rí eégún tó pààrọ̀ sí onírú kan mẹ́sàn-án mo máa ṣe eléyìí kẹ́yìn nítorí èmi gangan ni mo rí revelation yẹn sí màá sọ kẹ́yìn hmm. àbí kẹkẹ kúkú sọ ní ìsìn mo rí oríṣi kí àwọn ọmọ Ọlọ́run kí wọ́n gbọ́ mi dáadáa kí wọ́n gbọ́ mi dáadáa mo rí ìrísí tí ó dàbí àwọn tí ó ń wọnú òṣùpá àwọn tó máa ń wọnú òṣùpá yẹn mo rí mi ò mà tán máa wà lójú ọ̀run tá ń wọnú òṣùpá mo rí ìrísí wọn ìrísí ẹnìkan tó jọ tó wà lójú ọ̀run ó wá gbé fíkofíko tá a fi máa ń fi oko nílùú òkè tá a fi ń pa koríko yẹn ó wá gbé dání sẹ́yìn ó wá gbogbo ó wá ń rìn káàkiri ilẹ̀ yorùbá gbogbo ohun tó wá ń jáde nínú kínní fíkofíko yẹn tó gbé dání yẹn òun ni òkúta àti àmúkúrù bí ìjà lọ bí àmúkúrò bí ìjà lọ ló wá ń jáde tó wá ń fi káàkiri olúwa kí ni mò ń wò yìí ọba àwọn bá wí pé wọ́n ti lọ gbé ìmọ̀ kan dìde nínú òkùnkùn kí gbogbo ilẹ̀ yorùbá má lè gbọ́ra yéra débi ẹlẹ́sìn yorùbá ẹlẹ́sìn ṣọ́ọ̀ṣì ká pé wọn ò ní gbọ́ra yéra gbogbo wọn á dàrú mo ti sọ tẹ́lẹ̀ sẹ́yìn olúwa tó sọ fún mi mo tó rí àmì mi kí ìṣọ̀kan ilẹ̀ yorùbá má bàa wá sáyé olúwa kí ni yóò wá àti pé ìjọba wọn tó ń lọ lọ́wọ́ yìí kí wọ́n ba lè ní wàhálà tó pọ̀ pé wàhálà ìdá òyèéfín tún jáde nínú kinní tó gbé dání yẹn kí àwọn ọmọ nàìjíríà ọmọ especially ilẹ̀ yorùbá ká gbàdúrà o ohun tí yóò mú wàhálà bá ilẹ̀ yorùbá tí gbogbo ayé ò ní gbọ́ra olúwa ní ká gbàdúrà ọba àwọn bá ní kí n sọ eléyìí tí a bá fẹ́ ṣe ogun yìí pátápátá bó bá gbọ́ ni o torí ó ń bọ̀ nílẹ̀ níwájú o wàhálà ìjà ẹ̀sìn bọ́ kò sóòtẹ́ẹ̀lì ṣe èyí tẹ̀tì rí wọ̀nyí díẹ̀ ni àfi tí àánú bá sọ̀rọ̀ mo sì béèrè olúwa kí ni ká ṣe ní ìsìn ọba àwọn bá sọ pé ẹ sọ fún ààrẹ yìí ààrẹ wa yìí kó wá sí stéètì kan nílẹ̀ yorùbá kó mú pásọ àgbà kó mú ìmáàmù àgbà kó mú àwọn oníṣẹ̀ṣẹ̀ àgbà kí ó sọ fún wọn kí olúkúlùkù gbàdúrà ń bẹ̀ ká máa lọ kí gómìnà stéètì kankan ilẹ̀ yorùbá kó pe àwọn mẹ́tẹ̀ẹ̀ta ká tó gbàdúrà ń bẹ̀ kólúkúlùkù máa lọ kí àwọn bọba ilẹ̀ yorùbá kán pe ẹlẹ́sìn mẹ́ta tó wà nílùú wọn kólúkúlùkù gbàdúrà ní ààfin ká máa lọ olúwa ló ń sọ ogun wọn ogun tá gbé dìde nínú òkùnkùn yẹn ọlọ́wà náà ti fẹ́ pé iná tá lọ dá nínú ẹ̀mí nínú afẹ́fẹ́ àjáfẹ́fẹ́ pé òun ti gbàmọ̀ yẹn jẹ́ kó tó máa lò nìyẹn bí ẹ bá gbọ́ gbẹ́ngẹ́ bẹ́ẹ̀ sì gbọ́ mo jẹ́ iṣẹ́ olúwa fún wa o. eléyìí ẹ tún gbọ́ o mo rí eégún tó ń já àwọn ọ̀kan gbà lọ́wọ́ àwọn èèyàn tó sì ń na ẹlòmíì lẹ́gba eégún tó ń já àwọn ẹ̀kan gbà tó ń gba tó ń olúwa kí nìdílé olúwa sọ pé gbogbo àwa tá a bá jáde nídìílé eégún pé wọ́n fi ẹ̀mí eégún dààmú wa wọ́n fi ń gba ẹ̀tọ́ wa wọ́n fi ń da ire wa síbi mi ọba àwọn bá ní kí n sọ fún gbogbo wa pátá àtọkùnrin àtòbí gbogbo ẹnikẹ́ni tí wọ́n bá ń ṣe eégún nínú ìran rẹ̀ kọ́kọ́ orúkọ eégún yẹn tó bá dẹ̀ jẹ́ kó sì wà ní ìlú yẹn kó bu ilẹ̀ iwájú ilé eégún yẹn tán àbá ti parun kó lọ gbàdúrà ọjọ́ mẹ́sàn-án sí kó kọrúkọ eégún yẹn kó gbàdúrà ọjọ́ mẹ́sàn-án sí ẹ má ṣàláì pín mẹ́sẹ̀ẹ́jì yìí fún àwọn àyànfẹ́ àpàtẹ eégún yìí kó gbàdúrà sí kí wọ́n fi bírèkì covenant yẹn àwọn tó bá jẹ́ oní ìgbàgbọ́ kí wọ́n ra bíbélì tuntun kí wọ́n kọrúkọ eégún wọ̀nyẹn sínú bíbélì tuntun ká fi gbàdúrà ọ̀run mẹ́sàn-án àti tá bá ti gbàdúrà ọ̀run mẹ́sàn-án ká wá mú dé ìtọ́jọ́ tán bí wọn àbí tẹ dé ìtọ́jọ́ tẹ bá àwọn ọmọ wọn ká máa lò ó láti kánṣu májẹ̀mú eégún yẹn lórí wa lórí àwọn ọmọ wa olúwa lóun máa lò ó láti ṣe ogun eégún nínú ẹ̀mí fún àwọn àyànfẹ́ ẹ̀yin àyànfẹ́ ẹ tún gbọ́ eléyìí o kí n tó parí eléyìí tèmi gangan ni o mo fẹ́ bẹ̀ yín kẹ́ ẹ gbàdúrà fún mi mo fẹ́ bẹ̀ yín gidi mo rí àwòrán ẹnìkan tó jáde látinú omi ohun tí mo kọ́kọ́ rí nìyẹn mo rí tébù mẹ́rin níwájú mi tébù mẹ́rin èkínní tébù àkọ́kọ́ mo rí pé wọ́n gbé tẹlifíṣàn sí tẹlifíṣàn tá ń gbé sí mo rí pé àwòrán obìnrin tó jáde nínú omi ó wà lórí tẹlifíṣàn yẹn mo rí pé wọ́n yí àwòrán yẹn àti tẹlifíṣàn wọ́n yí dànù lẹ́kejì mo tó rí tẹlifíṣàn kejì àti tébù mi tébù ìkejì níwájú mi mo rí i pé wọ́n gbé bẹ́ẹ̀dì síbẹ̀ lọ hospital mo sì rí esin kun bẹ́ẹ̀dì yẹn mo tó rí i pé olúwa yí dànù lẹ́kẹ̀ta mo tó rí tẹlifíṣàn mi níwájú mi eléyìí mi gangan mo ní mo sì tọrọ àdúrà lọ́wọ́ àwọn ọmọ lọ́wọ́ mo tó rí tẹlifíṣàn ẹ̀kẹta mo rí i pé àwọn èèyàn bẹ̀rẹ̀ sí wò ó mo wá rí i pé wọ́n kọ́ síwájú tẹlifíṣàn pé amúnipòwó amúnipòwó àwọn èèyàn bẹ̀rẹ̀ sí wò mo wá rí ẹ̀mí ẹ̀dá kan ńbẹ̀ mo wá ní olúwa kí lélẹ̀ yìí olúwa náà máa sọ̀túnmọ̀ fún mi mẹ́rin yìí mo wá rí tẹlifíṣàn ẹ̀kẹ́rin ní tébù ẹ̀kẹ́rin níwájú mi mo wá rí mo rí obìnrin tó ga tí ó dàbí tó jáde láti inú odò tó dúró síbẹ̀ tí ó wọ orí ẹ̀ ènìyàn ara ẹja olúwa kí ni tébù mẹ́rin olúwa sọ pé tébù àkọ́kọ́ tí mo rí pé wọ́n gbé obìnrin kan dìde nínú òkùnkùn láti lọ bá mi jà olúwa kí ni wá lè ó wàá sọ̀nà àbáyọ olúwa sọ fún mi pé kí n má ṣe kánsẹ́lì inú ọ́fíìsì má látàkókò yìí lọ fún àwọn obìnrin pé wọ́n fẹ́ obìnrin kan wá o kí n ṣọ́ra o èkejì ti tẹlifíṣàn ti eléyìí tábìlì ṣùgbọ́n tó ní tó ní bẹ́ẹ̀dì olúwa ni wọ́n fẹ́ rán ẹ̀sà kan nínú òkùnkùn sí mi kí n béèrè àdúrà káwọn ọmọ ọlọ́run gbàdúrà fún mi ẹ̀kẹta tẹlifíṣàn tó ní àwòrán olúwa ní ẹnìkan máa dìde láìpẹ́ o lọ́jọ́ ọ̀la yóò máa fi mí pa owó yóò máa sọ nǹkan tí ò rí nípa mi yóò máa sọ àwọn nǹkan tí ò ṣẹlẹ̀ nípa mi tí ò rí yóò máa gbé káàkiri orí mẹ́díà pé ìtumọ̀ kan tí mo rí nìyẹn o. ẹ̀kẹta olúwa sọ fún mi pé tẹlifíṣàn ẹ̀kẹrin tí mo rí pé mẹ́tẹ̀ẹ̀ta yẹn ogun yẹn ti ṣẹ́ o wọ́n ti gbé ṣubú o lórí lọ́wọ́ gbogbo àwọn ọkọ̀ wọn bá mi gbàdúrà tẹlifíṣàn kẹrin ni ọba àwọn bá sọ fún mi pé ọdún twenty twenty nǹkan twenty twenty four mo rí ìyàrá ìyàrá àwọn ìyàwó mi àtàwọn ọmọ mi bẹ yàrá kan èmi náà bẹ yàrá kan mò ń fọ́ọ̀sì kí n lè lọ bá wọn mi ò rí wọn mi ò mi ò lè wọlé tọ̀ wọn ládékè ọlọ́run àwọn ọmọ kó sọ pé ọdún twenty twenty four ó jẹ́ ọdún tí mo ní ìlàdúrà tó pọ̀ jù láyé káwọn ọmọ ọlọ́run kan gbàdúrà fún mi kan gbàdúrà mo ríran yẹn jù bẹ́ẹ̀ lọ́gbọ̀n mo dákẹ́ bẹ́ẹ̀ mo dákẹ́ bẹ́ẹ̀ ká gbàdúrà fún gbogbo ẹ̀yẹn mo lọ́run gbàdúrà fún mi lọ́dún olúwa sọ pé ọdún tí mo ní ìlàdúrà jù láyé nìyẹn àtàánú láti rí ọdún náà kọjá ẹ tẹkùn ẹyọ ọmọ ọlọ́run ẹ gbàdúrà fún mi fáínálì lórí ọ̀rọ̀ ni kí n tó sọ̀rọ̀ ilẹ̀ yorùbá yìí ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ní mò ń gbẹ̀rùn ni wọn ò rí mi wọn á fẹ́ ṣe mí níkà bóyá ọ̀rọ̀ sí èsàbí kankan rárá mi ò gbogbo ọjọ́ tọ̀rọ̀ nọ́mbà four god grey estate asimolowo yàtọ̀ yóò bus stop aago mẹ́fà sí mẹ́sàn-án sí mẹ́wàá mo bẹ̀ gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run ẹ bá mi pín mẹ́sẹ̀gì yìí kẹ́ ẹ wá wò bóyá ọlọ́run àwọn ọmọ ogun rán mi níṣẹ́ àbí ọ̀ràn mi fẹ́ kẹ́ ẹ wá wò bóyá àmì ìṣèwòlé ẹ lọ kọ́lẹ̀ fáínàlì kí n tún máa parí ohun gbogbo ẹ má gbàgbé o ìyàtọ̀ wà láàrin ọmọ ọlọ́run àtòhun èlò ọlọ́run o ẹ má gbàgbé nǹkan méje tí mo kọ́kọ́ sọ àtẹlẹ tí mo sọ kẹ́yìn ìyàtọ̀ wà láàrin ọmọ ọlọ́run àti ohun èlò ọlọ́run kò sí tọ́lọ́run ò lè lò ọlọ́run ó lè lo òjò ó lè lo ilẹ̀ Revelation twelve seventeen ọlọ́run lo ilẹ̀ láti ṣe ìfọ́mọ yẹn àtìyá ẹ̀ kò sí tọ́lọ́run lè lo ohun èlò ọlọ́run ṣùgbọ́n àwọn ọmọ ọlọ́run ọ̀tọ̀ ni o ọba àwọn bá sọ fún mi kí n sọ fún gbogbo ẹ̀yin àyànfẹ́ pé àwọn ohun èlò ọlọ́run la ní ní nàìjíríà pé ọmọ ọlọ́run ó sọ wọn pé wàhálà tẹ rí tó fèsì nàìjíríà pé àwọn ohun èlò ọlọ́run la rí kì í ṣe ọmọ ọlọ́run pé gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run ẹ lọ gbàdúrà kẹ́ ẹ dẹ̀ ṣọ́ra kó má jẹ́ pé àwọn ohun èlò ọlọ́run là ń tẹ́tí sí là ń tẹ̀lé kì í sọmọ ọlọ́run olúwa sọ fún mi pé gbogbo ẹ̀yin èèyàn tẹ́ ẹ bá tẹ̀lé èèyàn tẹ́ ẹ lọ ṣọ́ọ̀ṣì tí ẹ fún ẹ kọ́kọ́ béèrè sí ohun èlò ọlọ́run lẹ́nìí àbí ọmọ ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ọlọ́run ni mo rí nínú ìgbèkùn ohun èlò ọlọ́run o olúwa sì sọ pé kẹ́ ẹ lọ gbàdúrà o before you follow anybody yàda media or church or anything ẹ béèrè o ṣé ohun èlò ọlọ́run lẹ́nìí àbí ọmọ ọlọ́run mi tún sọ jù yẹn ọba àwọn ọba sọ fún mi nínú àdúrà tí mo lọ tó parí lé ọjọ́ kẹsàn-án oṣù kẹsàn-án ọdún tí twenty twenty three mo gbà mo dẹ̀ béèrè lọ́wọ́ gbogbo ẹ̀yin àyànfẹ́ olúwa ní ká padà sínú ohun ká padà sínú ohun o ká tó máa béèrè àánú ìjẹ́wọ́ ẹ̀ṣẹ̀ ló kọ́kọ́ ṣáájú àti ronúpìwàdà o before mention repentance and conversions so gbogbo ẹ̀yin àyànfẹ́ tẹ́ wá gbọ́ mi ẹ jẹ́ ń gbàdúrà méjì péré sí mẹ́ta àtẹ̀yìn ọmọ ọlọ́run tẹ́ bá mi fọ́wọ́ọ̀dù mẹ́sẹ̀gì gbólóhùn àkọ́kọ́ tí mo sọ ni pé ẹ má bínú pé mo máa pe èdè yìí o èdè yorùbá ni tìbínú tìbínú ni àgbàrá máa ń sáré wọgbó ẹ má bínú o yorùbá mo sọ o kì í ṣe pé mo pọfọ o tìbínú-tìbínú ni àgbàrá máa ń wọgbó táriwo-táriwo ni àrá máa ń wọlẹ̀ gbogbo ẹni ẹ̀yin ọmọ Ọlọ́run tẹ́ ṣéǹdì mẹ́ṣẹ́ẹ̀dì yìí ẹ̀yin tẹ́ lísìn sí ẹ̀yin tẹ́ fi bless àwọn èèyàn gbogbo ẹni tó torí àyànmọ́ ń bá yín jà. Ja lórúkọ ló wá ìbínú ọlọ́run yóò léwọ gbó yóò léwọ ọlẹ̀ gbogbo ẹni tó torí ògùn gbógun tì í sàárè yóò gbà lálejò àdàbí tí mi bá ṣe wòlíì ọlọ́run o gbólóhùn èkejì gbogbo eégún ìdílé tí mọ́nítọ̀ ìrìnàjò ayé wa kiri látòní lọ yóò di eérú gbólóhùn ẹ̀kẹta agbára tó pín àwa àti ní ìyà kó lè máa fìyà jẹ wá látòní lọ agbára yẹn dòkú fáínálì àárín àwa àti kò ní dànù gbogbo ẹ̀yin station tí ẹ ń pín mẹ́sẹ̀gì mi gbogbo yín pátá yorùbá nation ìmọ́lẹ̀ àti gbogbo ẹ̀yin station tí ẹ ń jẹ́ kí mẹ́sẹ̀gì mi ó dọ́dọ̀ àwọn ọmọ ọlọ́run pátápátá lábẹ́ bó ti mọ̀ ó rí láyé àti gbogbo elétí mẹ́sẹ̀gì mi wọ̀ lábẹ́ bó ti mọ̀ ó rí láyé mo wí ló kọ bàbá tọmọ tẹ̀mí mọ́ ẹ má bínú pé mo pe àyájọ́ ọ̀tọ̀ ní ọ̀fọ̀ ọ̀tọ̀ làyájọ́ ilẹ̀ Yorùbá òjò ní máa lé òṣùmà gbogbo òjò òjò ní máa lé òṣùmàrè wọlé gbogbo òjò tó fẹ́ lé ayé gbogbo òjò tó fẹ́ lé àyàmá àtògo yín wọlé olúwa tó rán mi iṣẹ́ yóò ká òjò yẹn lónìí bẹ́ẹ̀ ló dẹ̀ máa rí ẹ gbàdúrà fún mi kí n rí Kristi kí n torí ikú ẹ gbàdúrà fún mi bó kan ṣoṣo tí n fẹ́ já lọ́run kulẹ̀ kí Ọlọ́run kó jọ kó fi kú bàtírì mi ẹ gbàdúrà fún mi àtèmi àtàwọn ọmọ àtìyàwó ní ìgbà tí mo bá kúrò láyé tán káwọn ọmọ mi àtìyàwó mi kí wọ́n káyé má ti pàṣẹ wọn gan orúkọ olúwa ẹ gbàdúrà fún mi bí mo ti bẹ̀ dáadáa kí n parí ẹ̀ dáadáa ogun tó mú àwọn aṣáájú mi tàn sínú olúwa mákòmárè mi mú ẹ gbàdúrà fún mi bí olúwa bá ti tún tọ̀ yín gbogbo àwọn ọmọ ọlọ́run tó sì ń bá mi pín mẹ́sẹ̀gì mi tó ń ràn mí lọ́wọ́ ẹ gbàdúrà fún mi kí ọlọ́run dá ìdààmú dúró níwájú wọn mo dúpẹ́ lẹ́ẹ̀kan sí i lọ́wọ́ gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run ohun tá a rán mi against ọdún twenty twenty three nìyẹn twenty twenty four sorry torí twenty twenty four kí gbogbo àwọn ọmọ ọlọ́run ká padà sínú ọlọ́run iṣẹ́ ìránṣẹ́ ṣèèṣì mo máa jẹ náà torí olúwa rán mi iṣẹ́ pọ̀ kì í sóni mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run lẹ́ẹ̀kan sí mo dúpẹ́ ẹ̀yin tí ẹ̀ ń pín mẹ́sẹ̀gì lọ́wọ́lọ́wọ́ àtẹ̀yìntẹ́ tó pin mo dúpẹ́ lọ́wọ́ yín àtẹ̀yìn tí ẹ̀ ń ṣe gbogbo nǹkan kí ilẹ̀ Yorùbá ò lè dá mo dúpẹ́ lọ́wọ́ yín o ẹ ṣé o my name remain the same Israel Nasiru olúwa gbé mi dìde kóró. kí èkúlé gbọ́ kó wí fún tòkun káàdó gbọ́ kóró fún bẹ́ẹ̀. kọ̀mọ̀dé gbọ́ kó wí fún àgbààgbà ìlú. pé iléeṣẹ́ oúnjẹ kan tó pójú owó ti wọlé dé kàṣà nílẹ̀ yìí. ǹjẹ́ ẹ̀yin ti gbọ́ tẹ́lẹ̀ àbí ẹ̀yin tiẹ̀ ti ṣe alábàápàdé wọn rí. ó ya ẹ̀jẹ̀ ń gbé rìn. kájọ lọ sí iléeṣẹ́ maso food hall. iléeṣẹ́ yìí nìkan ni mo mọ̀ tó ń dáńtọ́ nípa pípèsè ìrẹsì ọ̀fadà tútù àti ìgbín èyí tí wọ́n yan gbẹ kórókóró fún àwọn èèyàn láti rà. gan ni ìròyìn ò tẹ́ fojú bà. bẹ́ẹ̀ bá báwọn dòwò pọ̀ ọ̀hún lẹ́tún mọ̀ wípé ilé-iṣẹ́ mason food up, fúnra rẹ̀ ti yọ òkúta kúrò nínú àwọn ìrẹsì ọ̀fadà wa kí a tó rọ́ sínú àpò fún títà ìgbín wa ń kọ́ mímọ́ tónítóní náà ló wà kí a tó yọ ọgbẹ́ ko sínú ọ̀rá ṣe ẹ̀ wá rò wípé ìrọ̀rùn ní sísè bá dé báyìí kílẹ̀ tún dúró dè ẹ̀yin ẹ̀ tètè kàn sí mason food hub lónìí fún ìrẹsì ọ̀fadà tútù tòun tẹ́ran ọ̀gbìn tó kátà mì dáadáa bí ẹ̀yin bá fẹ́ rọjà wa láti òkè òkun àwa náà ṣetán láti kó ránṣẹ́ sí lè jẹ́ alágbàtà ọjà wa níbikíbi tẹ́ ẹ bá wà ẹ̀lú ẹ̀lú wọn rèé zero eight zero two nine five five three four nine four zero eight zero two nine five five three four nine four tàbí zero seven zero three zero one two four one six seven zero seven zero three zero one two four one six seven. Maso Food up. ló wípé ẹ ṣe ìrẹsì ọ̀fadà kí ẹ tún fi ìgbé tó mu ta lé lọ.